القرآن واتبع أهدى إلى يوم نلقاه وبعد abẹ́rẹ́ Allah subhanahu wa ta'ala ìjókòó tí a wà yìí ìpàlọ́ náà fún ọjà àgbà lẹ́sẹ̀ fún wa ìjókòó yìí jọ tẹ̀sìn ó sì jọ ìbẹ̀rù ọlọ́run òun ló bí kákòókò òun tó kápẹ́ wọn ká sì lè dájòkó dúró ká máa lọ rí gbọ́ ti òfin ọlọ́run tó jọ́ra yàn abẹ́rẹ́ Allah subhanahu wa ta'ala aleykum salaam wa rahmatulah ọlọ́mọta àgbálẹ̀ sí lọ́wọ́ wa ọlọ́kùn ṣàlékún dáadáa ara wa ó sì ṣe àlékún ìbẹ̀rù ọlọ́wọ́ ọba wa. kí n tó máa wá lọ àwọn bàbá wa kọ̀ọ̀kan náà wọlé tọ̀ wá a kí wọn púpọ̀ a kí ìwọlé wọn a sì kí ìkalẹ̀ wọn àwọn bàbá wa ajiwa mahmood àbọ̀tí dákọ̀ wọn fún mi lọ́wọ́ ẹgbẹ́ wa amíru mọ̀dọ́tìlá. àwọn ni amíru mọ̀dọ́tìlá ọlọ́mọṣàbá àtàlẹ́kọ̀ dáadáa fún wọn aláàbò àrùntẹ́rì àti aláàbò amóṣà fọlárin àti gbogbo àwọn tí wọ́n tún wọlé ọlọ́mọṣàbá ti gbogbo wọn. mo wá ṣe tàkùsíwù kan lẹ́ẹ̀kan mo wá bẹ́ẹ̀ ṣe àtúnṣe rẹ̀ ẹni pé gbà tí mo ń kí àwọn fọ̀dílà tó ṣe é mo kàn sọ́lẹ̀ kan pé ti tí wọ́n rí bì kan àmẹ́ẹ̀dì mi tá wà níbẹ̀ pé mo gbọ́dọ̀ béèrè ìgbà wa kírun tán mo wá bí wọ́n pé ah, ẹ dákun ìrántí dáadáa mọ́ àwọn ará mi létí wọ́n á ní àà ah, mo gbọ́dọ̀ fán ọ̀ràn náà ọlọ́mọdé àbá ń ṣe dáadáa fún wọn ìjọ mo kọ́kọ́ sí kọ́kọ́ inú àwọn tí ọlọ́run ká dára pé wọ́n jẹ́ mọ́bí tí èèyàn máa ń rìn sí àti bí èèyàn máa ń jẹ sí àwọn níjọ́ náà kẹrí pé dáadáa àwọn ọjọ́ náà lọ́mọdé àbá sanwó lẹ́sàn-án lórí àgbígbà wọn lálejò tán lọ́nkan kan àlékún dáadáa ọlọ́pọ̀tà bá fi fún yín ọ̀la nǹkan ààrẹ ẹ jẹ́ musa yẹ̀rí wọn mo ní àjù wọn yìí ọlọ́pàá sẹ́yìn lẹ́sàn-án lọ́rùn yìí jazakumullahu khairan wa ahsana Allahu ilaykum tó ibi akéwúdé ni pé yá ayyuhallazina amanu qu anfusakum wa ahlikum nara أعوذ بالله من الشيطان الرجيم يا أيها الذين آمنوا أنفسكم وأهليكم نارا ẹ̀rí gbólúwá ti pè wá lákèsí ibi àwa ń tú kéwù lọ lọ́wọ́ ni pé bá a bá fẹ́ lára wa kú òun náà àfi kọ́kọ́ máa kí ni ó gbé wa wọ̀ náà láti bá kéwù débi àrọ́kùtù ṣàrọ́ láàlì ṣàr wàlákẹ́yìn ìtàwọ̀kẹ́yìn. ومن لم يعرف الشر يقع فيه ẹni bá dáburú mọ́ ni ó ṣọ́ra fáburú ẹni tí ó bá ti dáburú mọ́ inú aburú ni ó ti máa lùgbà ẹni ó bá mọ̀ pé kí ní ni ó gbé èèyàn wọná oní òsàmù ẹni tí ó bá mọ̀ iṣẹ́ náà ni yóò máa ṣe amọ́lọ́wọ́ àfàánú kan bá wà lò àánú ni pé ẹ̀ńtẹ́ yóò bá mọ̀ olúwa ni wà máa kúnná mu'azzibina hatta nab'atha rasula ìta àbámọ́ ọlọ́lọ́wọ̀ níbi wá àmádánwò tá wá ló kàn wá ní ayé lè ni pé wá àtítí pọ̀ ìtítí ti pọ̀ ìrára ẹni létí ti pọ̀ táwọn àlùfáà ń ó mọ yé wa pé ìwà yìí ìwà ọmọ náà ni iṣẹ́ yìí ìṣẹ́ ọmọ náà ni ó wá bà wá nínú jẹ́ pé ń bẹ̀ ló wá pọ̀ tá a ti ń bá ọ̀gọ̀rọ̀ mùsùlùmí àtúnláfẹ́ lára wa kò nù náà ẹ wo bí ọ̀rọ̀ ká ṣe bọ́ ẹ bá ti ọ̀rá mu lẹ́ẹ̀kan àwọn àlùfáà ló kù tó ń pèpè sí di ẹ̀bọ̀ lẹ́nu nítorí pé a fẹ́ wówó ẹ wo oúnjẹ lóyìí tí ò ti jù jẹ ẹni lọ wọn mú àfa kan lọ́yọ̀ọ́ wọn láfa àbáàsì àfa àbáàsì àfa nípa ní ọba aláwà ní rẹ̀ ó sì báyàn ẹ̀rọ báyàn tí aláwà ní rẹ̀ tẹ́ bá rí ẹ̀rẹ̀ ẹ̀rẹ̀ ẹ̀lá àfa àti tán gbogbo nǹkan ló fi jọ àfa àdébì múra àmọ́ kò sí bẹ́ẹ̀ rọ́ọ̀lọ́ lára rẹ̀ àwọn nwa ọmọ tó ń wà ní jẹ́rì débà sí náà àbíkí gbogbo rẹ̀ báràká wọ́n wá báràká wá báràká àtìlé àfà báràká mọ́ àfà àti orí báràká ó gbé orí ní ọmọ gbé dání nìkan owó tí wá pọ̀ ní sínú o kí ní à ń gé rí orí èèyàn ìyọnú àwọn kan ni bàbá sì ti ń ṣerú ẹ̀bí yọ wá yọnú àwọn kan tí láti oúnjẹ mọ́ àdúwọ̀lì ìṣòro kò bè là irú àfáhùn ló ló wà bọ́ta ni ó mọ̀ rí táwọn kó mọ̀ sọ ìlú mọ̀ takò wọn pé kí ni ayẹyẹ ti mú lé jù ìwọ mú lé jù lọ ń gé orí èèyàn mú lé lọ ń gé orí èèyàn lọ fi ń ṣòwò irú wà tí tó wá pọ̀ láyé lè nínú ẹwọ́jọ́ ní iná ìkan náà wọ́n náà ti wé láwà nínú ọmọdé yányán àbáàtẹ́ bá rí bí ti ń ka àwọn owó tí ojú ọmọ ànábì adámọ̀ mi ò rírí nínú ọkọ̀ bẹ̀m̀bẹ̀ bẹ́ẹ̀ ní ń kà á ní wọ́n ń plé orin ìgbétọ̀ àti ká lówó yìí ohun bàbá lówó yìí àlè ìsáyé ó la ìlà ìlọ́wà torí afẹ́ wówó afẹ́ wówó ẹ̀wọ̀ wàhálà tá a wá kóra wa sí ọlọ́run ní ti ń wọ́ọ̀lù wa pé yá àìlú àlàdé ìlà kú Ọlọ́ni ẹ ṣọ́ra yín kò ń bí náà. Bẹ́lá wá ṣọ́ra yín tán àwọn ìyàwó àtàwọn ọmọ Amẹ́ríkẹ́ta ní àfi ṣọ́ra wa ọ̀nà wo ni àbí ká dáná ni ká mọ kí ní ìdàkejì àìníwọ náà náà ni ká wà nìjọ náà. Bóò láti wá rí ṣe gbogbo máa ṣe máa ṣe máa ṣe ọlọ́run ká gbogbo tọ́lọ̀ ọmọ wá lóhun kọ̀ pé ká jìnà sí kí gbogbo ẹ̀ wá sáàdì ẹ̀ wo lè ní ìjẹ́ bẹ́ẹ̀ là ń ọlọ́run tó ǹjẹ́ bẹ́ẹ̀ là ń jìnà sí tọ́lọ̀ ọba ṣe tó bẹ́ẹ̀ lè ní ibi tó jọ méèwọ̀ sì ibi tó jọ má jẹ ọlọ́run àwa ń díẹ̀díẹ̀ bẹ́ẹ̀ bọ́nú òṣèlú àti mọ́ bẹ́ẹ̀ bọ́nú òmọ́ra àtọ́síbò amóra mọ́ kódà tó kù ní ká tó wá jọ ẹ̀rẹ́ lómi yóò bọ́ tagbagba wà sí ní obìnrin ó mọ́ bojú àmọ́ kò sí lára ẹ̀sìn àti wà lọ wíwù èyí ní ẹ bá bojú pé kò dá o àmọ́ kò sí lára ìsìláàmù yíwa nítọ̀ àbíjọ́lọ̀ nǹkan ni a máa ṣe oníkóbìnrin ó jáde lo jìlbáàbù ẹwà péjò kò pé jágbé látòrí ìyàwó rẹ̀ jẹ̀lbáàbù àtọ́ túbà lùkúrá ní ọ̀nà ìpọ́lọ̀ ni wọ́n bo gbogbo ara àmọ́ wọ́n fojúlẹ̀ táwọn ìyàwó jẹ́ gbogbo ara ẹwà àdàkà kólé ayé yìí ẹ wo báwọn obìnrin mùsùlùmí ti wá dì ẹ pàdé ìyàwó àfáà ní ẹ nímọ̀ bí ìyàwó àfáà lẹ pàdé ní àbíyàwó àwọn olóṣèlú àbíyàwó àwọn ọmọ ráìtà àbíyàwó àwọn ọmọ union mi ò ti bóra kanlẹ̀ mi ò ti bóye ní gbogbo tí ó mọ wọ ìwọ̀kuwọ̀ ní sáà àtìlá afẹ́ pé a máa sì ọmọ yáà yíwá lẹ̀dí náà a mọ̀ ló a mọ̀ máa ṣe náàmù náàmù rọ̀wò láwá ń ṣe so ó túmọ̀ sí pé àwọn tó lè gbé wa wọn yìí bẹ̀ láti rìn dynamics yìí fàárí lókùn tá a fi ṣe o àní gbangba wà sí làwọn àbá àti sọ ní ti pétọ mo ma àbá àlọ níbi méjì mẹ́ta tó ti sọ gbangba wà sí báyìí pétọ mo bá dálìkì á mọ ìlọrin ọmọ ìlọrin lèmi náà ìsáàlì yẹpẹrẹ ìlú wa ẹwọ́ bá dálìkì á mọ bọ́lọ́n bá ní ẹjẹ́ tó kù tó ń bẹ dálẹ́jọ́ àwọn olè àwọn oníkè kàn wá aláàjì mẹ́mú ẹjá wọn náà rí jòkó náà bọ́lọ́n bá ní ẹjọ́ tó kàn ó náà àwọn apààyàn àwọn ẹjá wọn mọ̀ ṣe fàájì tiwa kọ́ yìí tọ́tọ́ alìkìámà di kọ́ọ̀tù láhàúlà wà láàkú wata ìlàdì alìkìámà kọ́lọ̀wọ̀ wá máa sọ̀rọ̀ àwọn kèfèrí kó máa dáàtí wọ́n lọ́wọ́ ìwọ́ tó ọ̀yá kèfèrí gan ẹ̀rú ọmọ bọ́ọ̀ bí ọwà àmọ́gbàtà alìkìámà tán wí ó ní àmọ́ bọ́lọ̀ bá duwá nítọ́ ẹjọ́ tó kù lẹ́jọ́ onídìí náà ah, ah. àwọn àlọ́rin ló wá kàn báyìí láhàúlà wà láàkú wata ìlàdì ẹ̀dàkùn nítorí kálukú ọmọ lọ rèé sunkúnlé lórí ẹni bá bára rẹ̀ yẹ láti ní àti kálukú wa kápẹ́ra wa jòkó bá bá fẹ́ lára wa fún òun náà bọ́lọ̀ ní alára wa yìí ọ̀nà tá a gbé gbà ní pé kí làwọn òfin ọlọ́run kà máa pamọ́ òfin ọlọ́run níbi ń tà ń jẹ òfin ọlọ́run níbi ń tà ń wọ̀ òfin ọlọ́run níbi ń tà ń mu òfin ọlọ́run níbi owó tà ń wá mọ́kànmọ́ owó owó pé gbogbo ọ̀nà tó bá tà fi wọlé náà ló wọlé kódà òfin ọlọ́run láìfù rẹ gbogbo pé láìfàánù tó lò láyé o 60 years wá ní gbogbo ẹ̀ gbogbo 60 years tó lò láyé o ọmọ àròjọ rẹ̀ wá ní ọlọ́run òfin ọlọ́run bá ń bẹ lórí ẹ̀ tí bá nẹ́bùwà Muhammad sallallahu alaihi wasallam lórí láyé zulu kọ́dà máa abidin yawmal qiyamati hatta yus'al an arba ó bá dá lìkì àmọ́ kọ́ tó gbéṣẹ̀ kó ní ọlọ́run bá ní ọdìdẹ títọ́ ọdìdẹ dúró kọ́ tó lè lọ àbá wọ́n kọ́kọ́ béèrè kan mẹ́rin lọ́wọ́ rẹ̀ náà inú tí wọ́n béèrè ìṣẹ́ ní ayé rẹ̀ lò lọ́kìlú bọ́dí ara rẹ̀ bó lọ ti lò ó ọ̀rọ̀ owó kójọ gbò lọ ti kójọ gbọ̀ kójọ tó gbò lọ náà sí gẹ́gẹ́ bá bá lára wá bí náà tá aṣọ pọ̀ mùsùlùmí lọ́jọ́ sí láti ní àkọọ́lẹ̀ pé bẹ́ẹ̀ ayé ṣe dàbí mùsùlùmí èyí ó ti bó ń bẹnú ẹ̀wọ̀n ni àmà àtúnú ẹ̀wọ̀n kí ló fà á pé mùsùlùmí máa ń jẹ́ alásàjẹ ni ìtọ́ fẹ́ jẹ́ ọ̀wá jẹ pé tí ìtọ́lọ̀ ní ìjẹ mò ń jẹ ni aṣọ tí mo wọ̀ sọ́rùn yìí tó dá mi lójú pé hàláàlì mi ni bàtà ẹsẹ̀ mi wọ́n bá ní wá rojọ́ rẹ̀ lálìkì àmọ́ ṣé mo lè fúrì lórí ẹ̀ oúnjẹ tí mo ń jẹ ṣé mo lè fúrì lórí ẹ̀ ìgbésí ayé mi ṣó yanjú pé tọlọ́run ni àwọn àkọ́kọ́ mi bọ́lọ̀ ṣe ní lò ìtọ́lọ̀ ń béèrè pé kí n bí kírun bóhun ṣé mo lè fọwọ́ sọ̀yà pó fún yìí bàbá wa yanjú àtàrà tí wà là ń gbọ́ lọ́wọ́ wọn ọlọ́wà níbọ̀ tí wà gbọ́ tààrà rẹ̀ hun ìwọ́bọ̀ bá wá jọ́kùnrin ọ̀nà títí wọ́n ń bẹ lọ́rùn rẹ ni pé ọ́ wá gbọ́ tìyàwó tìyàwó wá lákọ́kọ́ kó tó wá di pé ọmọ gbọ́ ti tọmọ ìwọ̀ tíyàwó ní lórí wa ó ju ọmọ lọ ẹni pé àwa àwa ọ̀dà àmọ́ ń jẹba lélé àmọ́ ń ṣe kinní kan gbọ́dún bá dé nìsín kí lọ mọ́ ni tó bá wá ní ẹ̀ ẹ̀dàpọ̀ àwọn ọmọ yìí ni ẹja wá sí owó ìyàwó rẹ̀ tó fẹ́ ìhọ́kọ̀ọ́kọ́ gbéṣẹ́ lórí òun náà pé àwa bírù lọ tó náà mójútó nà wá yí ọlọ́run àwọn tọ́lọ̀ ní amọ́ṣe tí amọ́ṣe tó náà jìnà sí ìyàwó rẹ̀ ṣe jìnà ìyàwó rẹ̀ parọ́ iṣẹ́ tí ìyàwó rẹ̀ ṣe tí tí àláàlí ni iṣẹ́ ọ̀hún náà ní tó ń fi ń gbó wálé tí wọn náà fi ń jẹ ìbálòpọ̀ wà àtìyàwó rẹ̀ tó jọmọ́tọ́ lọ́wọ́ àwọn táàrù rẹ̀ jọ nìyí ǹjẹ́ a ti wá lè mọ́ ní bọ́m̀bì eléyìí nítorí ẹ̀ka ní gbogbo ọmọ ìbíra wa lọ. so ya ayyuha alladhina amanu qu anfusakum wa ahlikum nara. ya ayyuha alladhina amanu qu anfusakum wa ahlikum nara bá ti ń gbìyànjú àti máa bẹ̀rù ọlọ́run bẹ́ẹ̀ láàmà wá pé àwọn wa jòkó láàmà pé àwọn ọmọ jòkó ìbẹ̀rù ọlọ́run ọba láyé ìbẹ̀rù ọlọ́run ọba lè ẹ dákun mélòó nù wa là ń pè yàwó àtọmọ jòkó mọ́ àṣẹ mélòó ló kù tá ń pàyàwó wa tẹ bá rí ibi tẹ́lòmí ìbá ti ń bọ́ ọmọ rẹ̀ jà orí ọ̀rọ̀ iléèwé ni iléèwé tó mójútó tó lọ iléèwé bó ti yẹ kó lọ ṣé kò lọ bó ti yẹ kó lọ ìjọkù tẹlòmíín fi ń bá ìyàwó rẹ̀ jànú ìjà tí ń bá ìyàwó àtọmọ tẹ òjò máa lọ

àáfẹ̀yàn kuná àáfòkúta kuná bí náà bá ń jò wípé awábẹ́kí náà ni ó máa jò dáadáa èèyàn láàmà wá jù nú ẹ̀ tó yá tún jò sí bá ti ń jú èèyàn nú ẹ̀ òkúta táwa ṣe bí kò yẹ kó kúta ó dáràn òkúta náà látò máa jù sí àmọ́ kí ló fà á eré èèyàn tó lọ ń fẹ́ fi kó nájọ́ náà bó o lè mi ò sí èmi àti yóò ní jẹ́ kan nú wọn lọ́lọ́run ṣe ní fún àbùkù ṣàkóńtó nínú èèyàn tí ó lókun irú èèyàn wo ni gbogbo èèyàn tó bá ti gbé nǹkan mí ìkalẹ̀ lẹ́yìn Allah subhanahu wa tó wá mú ní nǹkan wárí fún ara àwọn tí ọlọ́run mú fi kóná tó àlùkìyàmọ̀ nù ara àwọn ẹni tí yóò fi kóná níjọ ìgbé ìdàlùkìyàmọ̀ nù àbí èèyàn tó náà gbére kalẹ̀ pé ẹ̀yin èèyàn ẹ sá ti rí mi ẹgbàgbé bẹ́ẹ̀ bá ti rí mi ẹgbàgbé ẹ̀ẹ́dì rọ́nà náà nù táwà yí bá ti tẹ̀ náà làtẹ̀gbé irú òkúta àwọn ọlọ́wọ́ ó sì bí kóná òkúta táwọn èèyàn bá tún bọ lẹ́yìn ọlọ́run náà Quran chapter 21 lónìí ṣúrọ́tù àlìyà ọlọ́run sọrú àwọn tó ń wó fi kóná ìfún wa 98 kálọ̀rì gbé ń bẹ̀rún láti 98 sí 99 olúwa wa subhanahu wa ta'ala ni innakum wa ma ta'buduna min dunillahi hasabu jahannam olúwa ni antum laha waridun olúwa yẹn pé law kana ha'ula'i alihatan ma waraduha wa kullun fiha khalidun ó yà innakum wa ma ta'buduna min dunillah suratul anbiya aya 98 àti 99 tó tẹ̀léra wọn. innakum wa ma ta'buduna min dunillahi hasabu jahannam. ọlọ́ni ẹjí wí fún yóò innakum dájúdájú ẹ̀yin wọ̀nyí tẹ̀ ń ṣe nǹkan mí lẹ́yìn mi ọlọ́run wa ma ta'buduna min dunillah tẹ̀rí mọ́ yìí márùn-ún okun tó pọ̀ sínú márùn-ún wọ́n tẹ́ kí ni jama okun tó pọ̀ sínú torí márùn-ún ismul mosuli ló jẹ́ mẹ́ o sì rẹ̀ iṣẹ́ ọmọ ní máa ń ṣe tọ́ márùn-ún wá jẹ́ pé wà máa tá àbùdú náà mí dúnilá gbogbo ń tẹ́ bá tún sìn lẹ́yìn ọlọ́run gbogbo wọn pátá kí lolúwa pè wọ́n bí máa nà hátọ́bù jahannam ọlọ́run ní igi táàbì kó lọ́lá ti àmọ̀ gbogbo wọn àtẹ̀yìn àti tó ń bọ ní èèyàn olúwa ní antúmlà hawa ìlú ọlọ́run ní gbogbo yí pẹ́lẹ́pátá lẹ́wọ̀ iná yìí ẹ̀yin tẹ́ ń gbọ́ nǹkan ní ìtẹ́ ìṣe nǹkan ní lẹ́yìn ìrìn ìwọ́n tó tún ní nǹkan gbára lé tó ní nǹkan gbọ́kànlé olúwa ní àti wọ́n àti ń tẹ́ ń gbára lé yìí hasabu jahannama hasabu jahannama gbogbo yín ọlọ́wà ní ìjú àwọn nǹkan yìí síná kẹ́ lè mọ̀ pé wọ́n já mọ́ nǹkan kan àmọ́ o láwọ́ká náà ha ùlá ìhà lè ha láwọ́ká náà ha ùlá ìhà lè ha Ọlá ni gbogbo jẹ́ ń bọ́ lẹ́yìn èmi ọlọ́run bá yìí ká ní pé wọ́n jólúwa lóòótọ́ bẹ́ẹ̀ tí ń pè wọ́n lólúwa ni máa wárọ̀ dúró ha ọ̀nà bá ti wọ náà jahannam. Àmọ́ gbogbo jẹ́ ń bọ́ lẹ́yìn ọlọ́run ọlá pé wọ́n èé ṣe nǹkan kan wa kullun fiha khalidun ọlọ́run ní gbogbo wọn ni wọ́n wá ṣe gbére níbẹ̀ jọmọ́ àtẹ́tọ́lúwà bá ní wàkújò hannású wà ní hijab níbi a ti ń bọ̀ àwọn tọ́lúwà ń rìfà sí yìí ìran méjìlá wá pé ìran kan lẹ́ni tí ń ṣẹbọ sọ́lọ̀ ìparí ọ̀rọ̀ tí wọ́n ní pé wàkú ló ń fi há kọ̀ọ̀lẹ̀lú bẹ́ẹ̀rẹ̀ làwọn òṣèlú náà ìran kejì náà wá ń bẹ tí ó wọ nánú ọmọ ànábì adámà olẹni tó náà jẹ́ mùsùlùmí tẹni tó bọ́lọ̀ náà pé kí ẹ ti clear àbáyìí ẹni ó wá jẹ́ mùsùlùmí náà òun náà tó wá wọ náà èyí olùwádákùnmọ́ ni àti náà abá tí ni ó gbé mùsùlùmí wọ náà tí ó lóòrí wá máa wà níbi wàkúndò hannásù ìjọ mùsùlùmí ò bá ti dáwọ́

ó ní a mọ́ ṣe bí díà dádálẹ̀ dádálẹ̀ lábá lọ́wọ́ ti ẹ gbogbo tọ́lọ̀ ní a mọ́ sí mọ́ ló pọ̀ lọ́wọ́ mùsùlùmí lónìí ń bẹ lọ́wọ́ ọmọ kéwú ń bẹ lọ́wọ́ àfá ń bẹ lọ́wọ́ láàrin mùsùlùmí kíní yìí gbogbo aláwájọ pọ́ǹdì sí bẹ́ẹ̀ ẹni tí ó wà lára rẹ̀ nú ọ̀nà kọ́kọ́ lára rẹ̀ bí kọ́ ọmọ wọ̀nà gbére ìyóò ní ìjẹ́ mùsùlùmí rẹ̀ bọ́bá lára rẹ̀ ń bẹ̀rù ọ wá lára rẹ náà kú òǹbi kọ ọmọ wọ náà náà torí náà díẹ táwọn ìwò kìí ṣe náà wákàtí méjì o bàbá lọ wọ náà ọjọ́ márùn-ún jọ àlìkìyàmọ́ ọjọ́ márùn-ún kìí ṣe ọjọ́ márùn-ún tàǹkanú ayé o ọjọ́ bí kánà mìkìdárù a ń sọ̀rọ̀ pé mìkìdárù ọjọ́ kan lọ́jọ́ náà a ń sọ̀rọ̀ bí 50,000 years ẹni bá wọ náà ọjọ́ mẹ́rin ní ìfún ẹ̀mọ́yé 200,000 years kọ́ ọ̀tá ń kàrù ayé bóò lólúwa rẹ̀ ó ti wá rí iná tàbá wì yìí láyẹ̀ mú tù fi á wàdà àyà agbákòtọ́ ọmọ náà ti dùnú tẹ́rí akálọ́ láyé èèyàn wọná akálọ́ sì wọná ó sì kú bẹ́ẹ̀ ìbó tán yóò wọ iná ó sì jó yóò sì kúlẹ̀ kan náà yóò sì parí kò bá dáa àmọ́ iná tó wọ́n ní ara ó mọ̀ ní ọ iná ó mọ̀ ju ọ ìnira ó mọ̀ bá ọ bí ìnira ní ṣe wọ́n ń bá ọ tó ọlọ́rọ̀ wá ní kú èyí tó fi kú iná ni ó máa lọ iná ni ó máa lọ tí náà bá wá jó gbogbo awọ ara rẹ̀ tán la hawla wala quwwata illa billah àtútù rẹ̀ ọlọ́run rẹ̀ tí àwọ́ bá jónátà tó ti jó tẹ́yẹ́yẹ́ bí ò wúlò mọ́ ọlọ́ni kí ní jẹ́ bẹ́ẹ̀ ọlọ́ni kí àwọ́ ní bá jónátà tó ti jẹ́ ti dé rúyà ìmí ìrora ma bọ̀ mọ́ra ma ma dìde padà awọ ara rẹ̀ ó sì ma dìde awọ ó dìde awọ ó tún wá dìde tọ́tọ̀ tún wá dé èèyàn tán báyìí bí ti ń dìde bọ̀ iná ò dákẹ́ o báwọ́ ti ń wù jáde lára rẹ̀ padà tẹ́ràn ń dìde padà tíṣọ́ ń dìde padà tí gbogbo bí ṣe wá ń dìde tinátiná tó bá tún wá pé tán iná tún máa jó padà yóò tún máa jó padà yóò tún máa jó padà tó náà bá tún di condemn ọlọ́lá tó bì ní ìrọ́pò rẹ̀ ọlọ́dá kò mọ́sí wá lọ máa náà yá ayyúhà dàbí na àmà ló kó àwọn tó dákùn wọ àlè kò dára yá ayyúhà dàbí na àmà ló kó àwọn tó dákùn wọ àlè ọmọ àlìjánà ni bó bá wà àlìjánà bó bá ti mú mi níbi àbàtà náàbì anẹ́bùwà Muhammad sallallahu alaihi wasallam nínú tọ́lọ́wọ́ ọba ti lè pé ọlọ́wọ́ ọba kanlẹ̀kanlẹ̀ fún olóòdù àbàtà anẹ́bì lẹ́ni bá mú nínú odò àbàtà náà kò tún gbẹ̀ngbẹ̀ mọ́ nínú ọgbà àlìjánà àgbàdo wa pọ̀ àmọ́ ní mo pọ̀ wù wá mu ni àmọ́ omi ó wù wá mu ni a mú ọtí ẹlẹ́rìndòdò ó wù wá mu ni gbogbo dáa mú yìí ó wù wá mu kìí ṣe pò gbẹ ní gbẹ wá ee àmọ́ àwọn ọmọ náà ọlọ́run ló máa gbẹ wọn o àmọ́ bòǹgbẹ bá gbẹ wọn bí wọ́n bá mú mi la ilaha illallah omi tí wọ́n tún mu omi tí wọ́n ṣọ̀ṣọ̀ṣọ̀ṣọ̀ṣọ̀ṣọ̀ṣọ̀ṣọ̀ ẹ omi omi omi náà wọ́n bá gbélé wọn lọ́wọ́ tún domi gbóná iná ní ju ara lára ń jẹ ìrà yìí wọ́n tún wá fẹ́ máa mú mi láti fi pa òǹgbẹ ó tún jẹ́ omi gbóná ìgbádùn òun náà dà ìgbádùn òun náà dà ọlọ́ni ibi orú omi dáàmà fún omi ìṣẹ́lẹ̀ ẹ̀rú omi tó jẹ pé ẹmà tó bí bá ọ̀rá ń bá sọ bí yíò sọ gbígbóná ni ìwú omi tí wọ́n sì mú náà oúnjẹ tí wọ́n jẹ tí ó mọ̀ lọ́rin gún wọn lọ́fún èyí tí wọ́n jẹ tí ó mọ̀ lọ́rin gún wọn nú tẹ́rí pé ó tó kọ́lọ̀ ní pé kú àwòfúsà kó wà àlékún náà وقودها الناس والحجارة وقودها الناس والحجارة قلت ولو أباه ọlọ́ni wà kúrò hannasu wọlé ṣèjárọ̀ ìyà àtòkúta ní ọmọ ọdẹ náà ẹgbẹ̀pá wá kí àyà kan lẹ́ẹ̀kan ẹjẹ́ ayẹ́ kìíní kan bí àyà wọn torí ṣẹlẹ̀ kan ṣẹlẹ̀ látara àyà yìí nínú suratu Zukhruf olúwa subhanahu wa ta'ala ó yárí àyà kan suratu Zukhruf àyà 58 torí dáyà iná kó mú wà máa tá àbùdú náà mi láàyè an tún ha wà rìbù níjọ ànábì tí ó débẹ̀ báwọn kèfèrí mọ́ta ohun ti gbọ́ àti gbére lẹ́ẹ̀ṣẹ́ lẹ́ o bá nábì tí wá ń ké àyà ń fún wọn ìbẹ̀rù nìkan nú àwọn tájọ wájọ́ náà bá dé ó bá ní kílẹ̀ ní muhammad kéhun yín náà ẹran ló ní iná kó mú àmọ́ a bù ha min dunillahi hasọ́bù jahannama antum ha waridun law kana ha'ula'i alihatan ma waraduha ó náà ló kéhun yín níbẹ̀ náà ní ẹni àwọn ènìyàn bó ọgbọ́n tó àlólà kò sọ bẹ́ẹ̀ a máa tó ké fún wa lè ní yóò fi múra rẹ̀ náà ni àwọn yíò ní bóòdó ti múra rẹ̀ ẹni tó ké fún wa ní kankan náà làwọn méjèèjì olóluwa kan náà làwọn ti ń pèpè sí ò mọ̀ pé nínú ẹni ń bọ láyé lénìí ọmọ pẹ́sọ̀ ìsá ọmọ mẹ̀ríámà àwọn ọmọ ànẹ́bì adámọ̀ pò náà ní ọlọ́run sọ tó bá rí bẹ́ẹ̀ tó bá ṣe pò lókè fún apáwọ̀ ó wọná pé látú ó wọná ọ̀zá ó wọná mànátù ó wọná torí pa wọn ẹ́ wa òun náà ṣe kínú àwọn òjò wẹ̀bẹ̀ náà ní olúwa ní ẹmọ́ dá wọn lóhùn olúwa wá

وقالوا أها وقالوا أآلهتنا خير ó ní àtọ̀rí sí gbò bá wá ní àwọn tá ń bọ lẹ́yìn náà wọ àwọn òjò wọná àtàwọn òṣà ti wá tó àálè hátù náà khairun amúhú tí àwọn olúwa tiwa ló wá lóore báyìí ebókùtà sálà wọn ṣe bí gísálà wọn àwọn alámọ́ntà títà fi ń bọ̀ wọ́n àwọn náà wá sórí ire jù ní àbí ẹ̀yíṣà ọmọ ìyá àti ẹ̀ olúwa ní ọlọ́ni gbọ́dọ̀ olówó tó ní táwọn ọmọ lọ́mọ́rọ̀ ìsáwà wọ́n kàn fẹ́ mọ́ jìyà afọ́jú náà ni àwọn náà mọ̀ pé ọ̀rọ̀ yàtọ̀ báni òǹkọ́rùn mọ́ ń kọ̀ sí mọ́ ọlọ́run láwọn tó ń wọ́n kàn jiyàn blindly ni ọlọ́wọ́ bá wá tẹ̀síwájú pé ọlọ́ni ìsá ò jámọ́ nǹkan kan kọjá pé abidun ẹrú àwọ ọlọ́ni àdáhámná àlè àwọn aláparí ìdẹ̀ra wa lé lórí àwọn alásílà náà bí wa àwọn alásìṣẹ́ ní mọ́sàlá ń níbà ní Israel àwọn abẹ́ kó jẹ́ àpèjúwe kan fáwọn ọmọ àgbẹ́bí Israel pé ó dá ìsá yìí àgbè wa lọ́mọ tí ò ní ní bàbá kò ní kọjá kó ní ìyá ọlọ́ni ṣíṣe ta ṣéhun lójú àwọn ẹlòmí ìdójú nú wọn nàbí wá kọjá àlà nàbí ń sọ́dọ̀ ọmọ ọlọ́run nàbí ń sọ́dọ̀ ọlọ́run tó àwa làwa ṣe é bẹ́ẹ̀ ìsá kọ́ ló gbé rẹ̀ kalẹ̀ pé ẹ̀mọ̀ ìjọ́sìn fún àwọn wọnú àyà yìí torí àwọn tó mọ̀ ń forí àlùkùránì gbára wọn torí àwọn tí wọ́n mọ̀ mọ̀mọ̀ rọmú àyà kan kẹ́lẹ̀ mọ̀ pé ìtàn rẹ̀ ti pẹ́ anábì kí àyà kan fún ẹwọ bí wọ́n lọ lè gbà jáde pé tọ́ ajẹ́pọ̀ múra rẹ̀ ọlọ́wọ́ ń fèsì lórí ẹ̀ abẹ́lú ọlọ́dàkùnmọ́ sì wà lọ́nà ọ̀hún níbo là ń lọ ni pé gbogbo táwọn èèyàn bá ń bọ lẹ́yìn ọlọ́run tóun náà yọnu sí pé kàn máa bọ̀ wọn ọlọ́run ní gbogbo tọ́ gbọ́dọ̀ ń bá wa sọ báyìí èmi àti yín gbọ́dọ̀ wá protect ara wa èmi àti yín gbọ́dọ̀ protect àwọn ìyàwó wa èmi àti yín sì gbọ́dọ̀ protect àwọn ọmọ wa tẹwárí láàrin yìí iná iná iná lọ́nà wá wí tó ní ká protect ìyàwó wa àtàwọn ọmọ wa ẹja gbọ́ kìnnìkan nípa rẹ̀ wọ̀n ìjọ́lọ́run ó bí wá gẹ́gẹ́ ń pa àyàwó àti tí ó bí wá gẹ́gẹ́ ń pa ọmọ agbọ́dọ̀ gbàgbọ́yé rẹ̀ kìí ṣe tí ó bí wá ní pé èé ṣe tọ́mọ rẹ̀ wá wọná èyí nǹkan ni ó bí wá tí ó bí wá ní pé ìyàwó rẹ̀ ṣe wá wọná àlẹ́jọ́ lórí yìí ìdá abẹ́rò lẹ́jọ́ ni pé ṣé wọ́n ṣiṣẹ́ kíyàwó rẹ̀ ó mọ́ wọná tó wá gbọ́ àbí kò gbọ́ bó bá gbọ́ ìwọ ti mórí wọ́ bí ò bá gbọ́ ìwọ ti mórí wọ́ ọmọ rẹ lórí kó mọ́ wọná ìtọ́lọ́wọ́ bí ọ ni pé tí wọ́n ṣe iṣẹ́ kó mọ́ wọná bó bá gbọ́ ìwọ mórí wọ́ bí ò bá gbọ́ ìwọ ṣe kí ni jọmọ́ pàlá ìwọ mórí wọ́ àmọ́ṣẹ́ rẹ̀ tí ò ní mórí wọ́ lẹ́ tí ò bá tẹ̀lé àyà yìí tó láti ọlọ́run ló ti pọ̀ láyé lẹ́yìn àwọn ọkọ ìyàwó lókù táàrin rí kò sẹ́ni tí ń protect ìyàwó rẹ̀ mọ́ kò sẹ́ni tí ń dáyàwó rẹ̀ lọ́kọ̀ mọ́ àwọn ọmọ bímọ bímọ lókù láyé lẹ́ni ẹni ó ń sọ pé ọmọ mi máa ń rìn lànà náà kò pọ̀ mọ́ ló fi jẹ́ pé ń dá àwọn yìí jàn mọ́ bá a bá déwájú ọlọ́njọ́ gbé ìdàlùkìyàmọ́ táàgbẹ́gbà Muhammad ẹni ó kọ́kọ́ wà lìjẹ́nnà táwọn sọ̀hábà wá tẹ̀lé ipò ọmọ rẹ̀ ló wá ga jù ní àlìjẹ́nnà ọlẹ̀ mọ́ fírí o tó bá ṣe tó yẹ kọ́ ṣe lórí ọmọ náà ló jẹ́ sí ọ̀rọ̀ afẹ́ tọ́yàwó afẹ́ tọ́mọ kìí ṣe jọ́tà rò lórí ẹ̀ ní kí lọ yá àwọn akọ́là jẹ́ kọ́ mọ́ sí yà ọmọ ní ya tó fẹ́ yá àwọn ìyàwó náà sì ni wọ́n máa ń ya tí wọ́n bá fẹ́ yá ìdí tá ṣe rí bẹ́ẹ̀ ẹ já lọ sí àyà ẹlẹ́ẹ̀kẹ́ wà nínú súrà táwa yìí olúwa ní dọ̀rọ́bà lọ́rùn mọ́sàlá lílà rí nà káfà múrọ́ àtànú ẹ̀wùwà múrọ́ àtànú ọ̀. Dọ̀rọ́bà lọ́rùn mọ́sàlá lílà àtànú ẹ̀wùwà múrọ́ bá fàpèjúwe kan lélẹ̀. Ọlọ́lá pèjúwe yà tí mo fẹ́ kó mẹ́jù nígbà àwọn tó ya kèbèrí àwọn káfìrí la fi lọ́lẹ̀ fún ọlọ́run ní àpèjúwe ọ̀hún ni ìmọ̀rọ̀ àtànú ẹwùwà mọ̀rọ̀ àtànú ẹjẹ́ ni àfihàn kẹkọ̀ọ́ ìyálẹ̀ ọlọ́run ní ẹwùyàwó náà ẹwùyàwó lútù lútù ẹni ọlọ́run ni lútù ẹni ọlọ́run ní kódà ọlọ́run yẹ pé káàmì àtàtàtà àbìdé ilé mi ní ìbáàdì na sọ àlẹ́ ayé. aláníyàwó ala abẹ́ ẹni abe eni abẹ́ ọba mi ọlọ́run tó jẹ́ nílé ló wà lutu náà abẹ́ ẹni mi àwọn méjèèjì ń bẹ lábẹ́ ẹrú mi méjì nínú àwọn ẹrú èmi ọlọ́run tó ṣe pé sọ́ọ̀lì haini ẹni eré làwọn méjèèjì ọlọ́run ní àmọ́ kí ló ṣẹlẹ̀ ni pé àwọn méjèèjì ìyàwó núhù gbọ́rọ̀ sí núhù lẹ́nu ẹjá tó fi kú náà pé ọmọ núhù kò gbọ́ sí lútù lẹ́nu ọlọ́níṣẹ́ rí àwọn méjèèjì ẹ ọ̀rọ̀ kú àfúsàkúwà àlékún náírọ́ àwọn ọkọ̀ wọn ti fúrì mẹ́ torí wọ́n dá wọn lẹ́kọ̀ọ́ wọ́n tọ́ wọn sọ́nà wọ́n júwe ojú ọ̀nà fún wọn àmọ́ báwọn ọkọ̀ wọn ti júwe tó fàkọ́nà táàwù máa ọlọ́láwọn méjèèjì jàǹbá ọkọ̀ wọn pé àmì gbọ́ntọ́ ní àmọ́ gbà àti ní bọ́ ti ní àárín rẹ̀ ìbílàwó máa rìn ọlọ́ni àmọ́ ń wọ́n ṣe báyìí ọlọ́ni ipá wọn méjèèjì jẹ́yàwó ẹni rẹ wà láìkò láwọn méjèèjì kò sí lè là wọ́n ọlọ́ni kọ́dà ó bá dá lùkìyàmọ̀ wà kí ládìkù lánàárọ̀ máa dàkìlì ọlọ́ni tí wọ́n sọ fún ìyàwó núhù tó bá dá lùkìyàmọ̀ ní pé ìyàwó ànábì ọlọ́ni ọ́ àmọ́mọ́ lọ́nu kí ni ó fà sí àwọn méjèèjì fi wọ́n náà táwọn ọkọ náà tẹ̀lé àyà yá àyíwá lẹ́bínà àmàlú kú àǹfúsà tó wá àlé gómìnàrọ́ irọ́ annabi lóòwú ṣègbìyànjú ìyàwó ló yá ìhànà anábì lóòtú ṣègbìyànjú ìyàwó ló yá ìhànà ló bí ẹ́ àwa bàbá àtàwà bá ìgbìyànjú yẹn gẹ́gẹ́ tààrọ̀ lálùkìyàmọ̀ ìyàwó àtọmọ gbogbo ìjẹ́ ń gbà ń bọ̀ ìjá sọ báwọn ìyàwó wa pé ẹ̀ka lọ wà sí ìyàwó wa ní nǹkan tí ṣe lé ìjá sọ sórí fóònù ẹgbẹ́ ya ìwọ náà kọ̀nẹ́kì ẹ̀kọ́ ọmọ gbọ́ wà sí ní online mẹ́lòmí ìfà ń fúyàwó lórí íńtánẹ́ẹ̀tì wo àwọn náà mọ lórí íńtánẹ́ẹ̀tì ni àwọn ni o irú ọkọ yìí kò lè mórí bọ́lá lè fìyàmọ́ torọ́ ọkọ protect ìyàwó rẹ̀ bí kó mọ̀ wọ́n náà ìgbà bá mọ̀ kó lè gbé wọn náà dúó ní pé kò sí tó jọ bóun bá wá fagídí ṣe ń gbà sí wọn mọ̀ ìwọ́kọ́ tí wọ́n wí lórí ìyàwó yìí náà ló ń ṣẹlẹ̀ lórí ọmọ àrí

ó parun pẹ̀lú àwọn tó parun àmọ́dálì kìámọ̀ kò ní rojọ́ kú àrùn fúta kún wá àlè kún náà rọ kí ni oníjó rojọ́ rẹ̀ ni pé ó ti ṣe tiẹ̀ ọmọ ni ò gbọ́ ẹ̀yin bàbá wa àtẹ̀yin ìyá wa ẹ dákun oníkálukú wa ẹjẹ́ àti tiwa ṣé tiẹ̀ lórí ìyàwó ṣé tiẹ̀ lórí ọmọ bọ́ọ̀mọ́ bá wá gbọ́ yóò jẹ́ èrè méjì

ìyàwó tó wá bí ó ti súnmọ́ lọ́hun ìyàwó rẹ̀ padà wá di woríworí ìyàwó rẹ̀ wá lò ní kọ́ọ̀bù ìmọ̀ ń pa wá lẹ́rìn àmọ́ra rẹ̀ lómi ìdíyàwó wọn lò ní kọ́ọ̀bù kí wá kírun ayé dáadáa ní ọ̀hún tó máa mọ̀ ní kí ni alhamdulillah yàwó mi sáà kírun dáadáa ó dẹ̀ ń borí dáadáa ayé ẹ̀ náà máa díwájú ọlọ́run ààyè

ó ń di ìmáàmù haramu madani ó ń di ìmáàmù haramu masi tí a pé ọ̀gá orí ẹni pé ẹ̀rẹ̀ jẹ́rú àwọn kò bá ọdún islam ọwá ní ìmáàmù tí gbogbo musulmi tààtò lẹ́yìn rẹ̀ ẹwọ múra lásẹ̀ndì táwọn èèyàn ti lọ ní ìtò lọ yìí ẹwà dúró millions of people káwá lẹ́yìn ìmáàmù kan oníkíní ó látò sí ọ̀gá orí ní ọmọ wá dépò ìmáàmù ẹrù wàhálà lórí ọmọ ló ṣe wàhálà lórí ara rẹ̀ bó bá dálìkì á mọ̀ ọmọ fìrí ìwọ ọwà àròjọ pé tọ́ọ̀tọ́ mọ̀ rẹ̀ àbọ̀ ọ̀tọ̀ tẹ́rí kìí ṣe ṣúùsì rí pé ọlọ́run mi ní ìdíkì rojọ́ mọ̀ náà ah. ọmọ mi ní ìmáàmù maka ìwọ lọ rẹ̀ wọ́n responsibility sí ọ̀tọ̀ ní responsibility wa lórí ìyàwó àtọmọ ọ̀tọ̀ wa ní kí àtọmọ yá

àmọ́dẹ́mọ̀ pé tó pọ̀ jù lẹ́yìn ni pé ọgọ́rọ̀ òṣè tí ìpìlẹ̀ kà sí máa ẹ wá wo bọ́lọ̀ tí wá fàpòjú ìyàwó lóòrùn tó ṣe wàhálà lórí ìyàwó ìyàwó olútù tó ṣe wàhálà lórí ìyàwó àwọn ìyàwó méjì sì jọ máa ná ọlọ́run wá tẹ̀lé bí áyà pé wàdọ́rọ̀ bá wọ́n wò mọ́sàlá ńlẹ́ńlá bí nà àmánù wọn وضرب الله مثلا للذين آمنوا امرأة فرعون ama láwọn bẹ́ bá pèjúwe lélẹ̀ bẹ́yìn tẹ́ jó nígbàgbọ́ náà. Ọlọ́run ni ẹlọ wòye náà ẹ wòye sẹ́nìkan jẹ́ta lẹ́ni ọ̀hún, ti jẹ́? Ọlọ́run tó nípa lórí ilẹ̀, ó ní bàbá ti mọ́wọ́ ṣẹ̀tánì kú o kọ́wá ní kọ́mọ dárúkọ máa nọ́bí adámọ̀ pé á ah, inú ta ló tún yẹ hàn nàdún wájú ọlọ́run á ah, mo mọ̀ pá àní ronú pẹ́ méjì ká tó dárúkọ ìràwọ̀ náà kódà ti wà wọ́n àti kan nínú wájú ìbéèrè kan táwọn èèyàn àwọn èèyàn ti bá wọn pàṣẹ ìjọ náà nílẹ̀ pébì ó nínú ẹ̀dá ọlọ́run gbọ́dọ̀ tí mo lọ nínú ẹ̀dá ọlọ́run ta ló yẹ hàn nàdù náà bá ní fìràwọ̀ náà àfìràwọ̀ náà kan ló ẹ̀dá ọlọ́run àṣetánì yẹ hàn

tẹ́ẹ̀fẹ́ òpin èèyàn yẹ hàn níwájú ọlọ́run tó di bẹ́ẹ̀ ọlọ́lẹ́yìn olùgbàgbọ́ òdodo mo fẹ́ kẹ́ kẹ́kọ̀ọ́ lára àyàwó fìràáwó náà kí lójú orí bẹ́ẹ̀ ni pé wà ní jí ni mi fìràáwó náà wà ámàlè tó tó rí ọlọ́run ọlá ní ẹwọ oyé síyàwó fìràún abẹ́ ọ̀tá ọlọ́run ló wà fìràún náà wá lójúṣe kan tí ó ṣe lórí ìyàwó kó lè gbọ́dọ̀ lọ́wọ́ tẹ́ẹ̀fẹ́ kò sójúṣe rẹ̀ àmọ́ ìyàwó padà jẹ́ ẹ̀mí rí òun gbà bọ́lọ̀ lára ìjọ fìràún náà padà wá mọ̀ pé ìyàwó ti gbà bọ́lọ̀ wàhálà dé ó wá mú ìyàwó a fi dàgún ọ ara ikú dìlọ kú kíyàwó fìràwọ́nà tó wá kú láyé ni wọ́n sọ pé rọ́bìbì nílé ìdàkà bẹ́yì tán fi jẹ́nà olúwa ní ẹni yìí ti bẹ́ ní bí ó ti ṣe ní àmọ́ bá ń kọ́ lédè nínú ọgbà àlìjẹ́ náà wọ́n là mí kúrò lọ́wọ́ fìràúnà àti iṣẹ́ ẹbú ti ń bẹ lọ́wọ́ fìràúnà o là mí kúrò lọ́wọ́ àwọn alábòsí èèyàn ìyàwó fìràúnà bá bá ń dákọ àwọn obìnrin àlìjẹ́nà ìkanú ẹ̀lú wa kódà ní àwọn obìnrin tọ́lọ̀ ń pa léṣe kalẹ̀ ìdánilẹ́gbà Muhammad sallallahu alaihi wasallam káwọn ìyá wa kẹ́kọ̀ọ́ kan bí ayà yìí bólúwá bá ní yá àyíwá lẹ́bínà àmàlú kú àrùkúsàkún wà àhàlíkún náírọ́ obìnrin yìí máa ń mẹ́rin bẹ̀ pé ṣe báwọn ọkọ wa lọ́lọ́ nìkan kọ́ wa lẹ́kọ̀ọ́ àwọn ọkọ wa lọ́nìkan mójútó rọ̀ wa

ìwọ náà fún ara rẹ náà lára rẹ ń bi náà ọmọ náà sì gbọ́dọ̀ dúró pé nígbà bàbá mi ò fi kọ́ mi lọ́kọ̀ọ́ tó mo free láti mọ balẹ̀ ayé jẹ́ ah Allah ìwọ náà dáràn fún ara rẹ bàbá ó dáràn kò mójútó ọ ọkọ dáràn kò mójútó ìyàwó ìyàwó náà wà dámà pé ọkọ òwà mójútó ọdún èyí tẹ́ tí wò wá lè mójútó ara rẹ̀ àmọ́ ń gbòó mójú tó ra rẹ̀ kí ló gbẹ̀yìn ọ̀rọ̀ tí ẹ aljanna ló gbẹ̀yìn ọ̀rọ̀ tí ẹ ẹwájá wọnú ọ̀rọ̀ abúlà hábì lọ tẹ́gbẹ́ ọkọ tí ẹ ò mójú tó òun náà wá mójú tó ọ̀rọ̀ ara rẹ̀ kí ló gbẹ̀yìn òun tí ẹ olùwàlítà bá tí àdá àbí láàbí wà ó ti dáràn tí ẹ̀ ó ti ṣègbé ó ti ṣòfò ó ti ròfó ọlọ́run ọba ní òun nìkan wá kọ́ ooo gbogbo dúkìá tó ní gbogbo mo ṣe kí níkan mo nígbà ọlọ́gbogbo tó ní láyé ọlọ́run ní gbogbo ẹ̀ kò lè láàbú láàbí ooo iná tàwírè ọlọ́run láàbú láàbí ooo wọ̀ná iná tí ó sì wọ́njọ́ náà iná tí ń jó ẹ̀ ẹ̀ ẹ̀ níná tí ó wọ̀ náà mọ́tàwá lọ́mọ aná wa ní tó ọlọ́run níyàwó rẹ̀ náà wà wọná yìí ìyàwó rẹ̀ náà yóò ṣe kí ni yóò wọná kí ni ó padà múyàwó ni pé ńgbà ọkọ rẹ̀ ń ṣe rí burúkú wájú ọlọ́run òun ara rẹ̀ òun náà pé náà àjọ ni ẹ̀yin ìyá wa dákun wà sí ìrètò gbogbo wa tẹ́rí tá a gbọ́dọ̀ kọ́kọ́ dì mú ní gbólóhùn kú àǹfúsàkóhùn kú àǹfúsàkóhùn kọkùnrin ó mú bẹ́ẹ̀ kóbìnrin ó mú bẹ́ẹ̀ kọ́mọ ó mú bẹ́ẹ̀ tọ́ gbèsè tí wọ́n ń bẹ lọ́dọ̀ ọkùnrin tún wá ní pé wá àlìkún bí wọ́n bá ti wá ń ṣọ́ra rẹ̀ kọ́ ọmọ wọn náà ọmọ tún sọ́yàwó bọ́ ti ṣọ́ra rẹ̀ kọ́ ọmọ wọn náà ó tún ọmọ rẹ̀ náà ọlọ́mọṣà rẹ̀ fi làálẹ̀ ipa fẹ́ protect ara wa bí a ni ká máa ṣe ìltìzámú àwọn àmìrìlá kí lòfin ọlọ́run ọlọ́run

kúlẹ̀ àwúzù bi rabbil falákì ń bẹ kúlẹ̀ àwúzù bi rabbin náà ti ń bẹ kí lọ́ọ̀ tún jẹ́ káwọn ẹnìkan tún polówó nǹkan ní bá a bá sọ bẹ́ẹ̀ wu amójútófin ọlọ́run bá bọ̀ díẹ̀ díẹ̀ àwọn agbọ́bí à ń kírun agbọ́bí à ń gbàwẹ̀ agbọ́bí à ń ṣe sàárà agbọ́bí à ń yọ jàká agbọ́bí gbogbo òfin ọlọ́run àwọn ẹ máa ṣe ẹ máa ṣe ẹ máa ṣe tọ́lá wọn bá pàṣẹ rẹ̀ sọ àpò ń ìmọ̀ bọ́lọ̀ orogún ìmọ̀ ṣe jùná ìmọ̀ mutí ìmọ̀ jalè ìmọ̀ tatẹ́tẹ́ ìmọ̀ parọ́ ìmọ̀ ṣàgbèrè gbogbo àwọn ìwà ẹ̀ṣẹ̀ ìwà ẹ̀ṣẹ̀ ìmọ̀ ṣòfófó kọ gbọ́tẹ̀lé ìkọ sọbélé ìkọ gbọ́tẹ̀lé ìkọ wífú yìí gbogbo àwọn nǹkan yìí a mọ̀ wá ṣọ́ra wa báwa bá ṣe wá ń ṣọ́ra wa a mọ̀ ké fúyàwó bá ṣe ń ké fúyàwó láàmọ̀ ké fún ọmọ abìlúwa wa mímọ́ nìyí wà kọ́rọ̀ nìyí wà ilẹ̀ yìí wà fọ́lẹ̀ àtẹ̀mí àti ọlọ́dàkùnmọ́ ti wá lọ́mọ náà àtẹ̀mí àti ọlọ́dàkùnmọ́ ti wá lọ́mọ náà àwọn tá a lè mójútó tá a fi níjọ́ mọ náà ọlọ́mọ́sàjá lè mójútó àwọn tá a jìnà sí tá a fi nílé jọ́ mọ náà ọlọ́mọ́sàjá mójútó já lè jìnà sí anẹ́gbà Muhammad sọ̀rọ̀ anẹ́bì ni kò sí nǹkan kan tó lè gbé yín súnmọ́ àlìjánnà báyìí tí ó mú yí wà jẹ́ náà àti mi àdínẹ́bí ó ti tọ́ka yín síbẹ̀ ọlọ́run wá sí wá lẹ́rú tí ó mọ gbọ́rọ̀ sáàdínẹ́bí lẹ́nu táàlè máa tẹ̀lé tọ́ka rẹ̀ anábì ní kò sí kinní tí ó máa gbé wọná àbí tó lè gbé wọná kí ti sọ lára kó mẹ́ ọlọ́jà lè gbọ́rọ̀ lẹ́nu àwọn ìyàwó wa jẹ́ wọ́n lè gbọ́ lẹ́nu wa níbi ìjọba náà wọ́n sọ́lé làwọn sọ́lé màálà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 láti wọ́n tó wà